o kàn lè mọ woman kan báyìí tó wá sílé wa ń gbà yẹn ní odò ní ìkọ̀tún tí ó jẹ́ tí ó nílò ìyá àdúrà mo sọ mi mọ̀ bóyá o ò lè rántí mọ́ mo sọ sítórí ẹ̀ fún ẹ tó wá kí mi báyìí tí mo sọ pé wòlíì kan báyìí a kó aṣọ fún wa bá wa nínú ṣọ́ọ̀bù ní jẹ́nà lọ́wọ́ tó wọlé ṣá ó kúrò dúdú à you remember tí mo sọ pé ó ń gbé kúrò sí ilé kúkú sáré tí ó ń sọ story tí mo sọ fún ẹ tí mo wá fi ń rẹ́rìn pé ó ti ṣe nǹkan báyìí báyìí pé lè nísìnyí ó wá ń sọ story fún mi pé ọmọ òun ní problem pé wọ́n lọ yọ ọmọ yẹn nínú òun ó gbó lọ sí hospital lọ́dọ̀ doctor doctor wá sọ pé wọ́n máa lọ ṣe operation fún <laughs> àṣẹ wọn fẹ́ dọ́gbọ́n yọ ìkan nínú <laughs> ah god you know <laughs> it's not a funny thing o Nigerian doctor now, I'm not, it's not, I, I could not mention anybody, but among them, not all of them that be doing that evil thing. But now, they said, hey, <laughs> you don't know shame here. Oh. Hey, so, hmm, ó ga o. ẹ share Nigeria government share to the máa bí iṣẹ́ lọ sórí ọ̀sẹ̀ sọ́sẹ̀ sọ́lá káwọn èèyàn lè mọ̀ pé mi ìfẹ́ cross pose ẹ̀ mo kàn fẹ́ try ẹ̀ wọ̀nyí I don't want to cross pose èyí ó ga ọ ọlọ́run á máa kó wáyọ̀ báyọ̀ ẹ jọ ẹ bá mi ṣe tẹ bá wọlé this is Nigeria doctor I mean Nigeria government you know I tell story about um, ẹnìkan mo tún fẹ́ padà sọ story yẹn lẹ́ẹ̀kan sí i and again a lot of people tó ti ń wá tó ti ń sọ kínní mi ò ní dárúkọ wọn mo ti ṣe mo ti dárúkọ ẹ̀kan lẹ́ẹ̀kan ní tó sọ fún mi ní story yẹn but another person náà ti sọ similar things ó ti yẹ yín mẹ́yẹn àwọn èèyàn tó ń dẹ̀ máa sọ pé wọ́n déédéé kú tí wọ́n ṣe ìnáwó sórí ọdún sọ sí sọlá tolúwa ni mí jésù tó fún mi ṣé ìtò ọ̀tún sọ sí sọlá náà orí ọtún parrot nǹkan. so Nigeria government please see to the doctor kí ló dé tí ẹ tán bá ti dárúkọ Nigeria government táyẹ má máa kí ló dé ẹ ẹ tí ẹ bá dẹ̀ fẹ́ kí n sọ̀rọ̀ kí n fi sílẹ̀ see to your doctors àbí ẹ fẹ́ ká see to doctor ọ̀rọ̀ gidi la fẹ́ sọ see to doctor Nigeria government see to doctors wọ́n sọ pé àwọn doctors ẹ wọ́n sọ fáwọn èèyàn kan wá ṣe àdẹ̀tí láwọn èèyàn tó yẹ pé wọ́n lágbára lórílẹ̀‐èdè Nàìjíríà àtàwọn èèyàn tó yẹ pé wọn ò lè déédéé kàn sabotage wọn ẹnìkan olórin kan dẹ̀ ti kọ́ rí pé ní nàìjíríà wọn ò fẹ́ gba treatment o ò fẹ́ gba treatment o torí wọn ò fẹ́ kan sabotage ayé òun ni o ò fẹ́ kan sabotage ayé òun ni ṣé ẹni mọ̀ pé gbogbo nǹkan tá a máa fi rẹ́rìn-ín gbà yẹn àmì ìta máa kàn wípé a kàn ń gbọ́ is a thing tó ti wà ní in existence for long time àwọn èèyàn tó dẹ̀ ló kú sọ pé egbe ọ̀run náà à sọ pé kò ní problem wọn ò lè sọ pé kò síìkì ṣùgbọ́n mo sọ story story tí mo sọ pé ẹnìkan jẹ́ àríkẹ́ ìyá àríkẹ́ wòlíì ni òun fúnra rẹ̀ ló sọ fún mi nígbà yẹn gbà tí òun fúnra rẹ̀ ló wálé àmọ́ nǹkan tó ń fún ọmọ nǹkan tó kàn ya ọmọ ẹbẹ̀ sí ní problem ó ní nísàlẹ̀ ikùn báyìí nígbà yẹn náà kẹ̀lẹ̀ rèé wọ́n náà bẹ ẹnìkan sí sẹ́mi pé mo ti sọ story yẹn lẹ́ẹ̀kan wọ́n náà bẹ ẹnìkan sí tó máa máa mú lẹ́sọ̀ ọmọ yẹn nígbà yẹn ọmọ yẹn ti dàgbà ń sìn at least ọmọ yẹn ti wọ bíi I think I, I was that place was 2013. I rented that place 2013 and I moved out of the place. 2014 and mo move me lọ́dún kan few months you know. So but ìgbà tí mo on here, yẹn ọmọ Emma máa wà bí age sixteen to fifteen nísìnyí ọmọ yẹn á ti dàgbà. Nígbà yẹn jẹun we know that pé mi ìrẹ́nì kankan lórí platform yìí mi ìdẹ̀lẹ̀ máa bá atẹ́gùn sọ̀rọ̀. Nigeria government sit to the doctor because irú àwọn èèyàn tó máa dédé lọ hospital máa ní wọ́n kú wọ́n kú wọ́n kú yìí tó bá dẹ̀ yá báyìí wọ́n máa ní kó máa sin wọ́n ní òkú muslim ṣé kìí ṣe pé wọ́n ń yọ páàtì ara wọn ṣe mọ̀ pé nísìnyẹn tó lọ fún operation irú egbin ọ̀run sì tó bá kú ti yọ gbogbo páàtì ara ẹ̀ tán ti yọ kídìnrín àwọn nǹkan tó yọ torí tó bá tẹ̀ ló ní inú rírun àbí nǹkan tó rárá ẹ̀ fresh gbogbo ìfun àtẹ̀dọ̀ àti kídìnrín ó sì lè wà òkè kó wá ṣe ó ti understand mm-hmm. so wọ́n mọ̀dẹ̀ máa dẹ̀dẹ̀ ní kán palẹ̀ wọn wá lọ sí wọn tá bá investigate case a tún máa sọ fact about the issue ó ti yé bẹ́ẹ̀ yẹn a máa sọ fact because these days wàá kàn rẹ nìyẹn lénìí tó bá ti lọ sí hospital báyìí ìjọ kejì ó ti ó ti ó ti disappear meanwhile àwọn míì ń ṣe operation yẹn ní nàìjíríà ẹ má bínú o of recent in fact our vice president níjọ́ tí wọ́n ṣe wọ́n ṣe operation during that time tí vice president wa tó ń ṣe operation tó ń succeed tí kéwọn lọ ṣe operation tiẹ̀ náà tó succeed time yẹn ni sunday odus tí mo lóun ṣe operation níjẹ̀bú òde kò sọ sí ìdí tiẹ̀ àwọn alágbára ayé sọ sí ìdí tiwọn <laughs> kì í ṣe rọ kò fọ́n nì wọ́n sọ sí dáwọn ìdá tẹ̀ ẹni tí mo story tí mo sọ lẹ́ẹ̀kan pé ẹni ẹ̀yọ̀ ṣùgbọ́n wá ní kókó lọ ṣe ọ̀pẹ́yọ gbogbo yẹn wọ́n ń blame pa you that you are familiar with abroad you go to abroad every every month every month àbí every two two weeks ló máa ń lọ sí abroad A rich man like you, how could you? How could you? Lọ tẹ ara ẹ fún àwọn Nigerian doctor. Wọ́n ṣe sọ nígbà yẹn ni o. When I was talking, òun ni wọ́n ṣe jáde nígbà yẹn ni wọ́n ṣe wá pọ̀ vice president wa pé àwọn lọ àwọn Nigerian doctor are good. Àwọn tí olórin nígbà yẹn wọ́n tún wá sọ pé ṣé tí olórin náà lọ ṣe táwọn doctor ń kọrin sí lórí tó ń sọ̀rọ̀ tá a tún sọ nígbà pa kí ló táwọn doctor tún sọ̀rọ̀ sí tẹ́ bóyá ń gbà yóò ṣèwà yín pé bóyá wọ́n ti gba abẹ́rẹ́ fún kó dẹ́rùn gbà yẹn kò tí ì gba abẹ́rẹ́ wọ́n ṣàn sọ̀rọ̀ sí wọ́n fi wọ́n fẹ́ máa gbá bọ̀ níbi àtàrí orí wọn ó ti yé bẹ́ẹ̀ so during that time ni but I notice àwọn mẹ̀kúnnù go to hospital these days <laughs> ìfúra lògùn àgbà o pánsá ò fúnra pánsá ti já <laughs> àjà ò mà fúnra àjà má ti jin onílé tí ò fura olè ní oko lọ olè ń kólé o ọ̀rọ̀ tí mò sọ kì í ṣeré o fún ni o àmèbí jo àmì amebi, ame. mo lè máa rẹ́rìn ó ti yé bọ̀ kò rẹ́rìn kò ń ṣọ̀rọ̀ ẹ̀rìn ní ìkọ̀tún yẹn ọmọbìnrin tí mo sọ tí mo ní wòlíì yẹn ọmọ ìkàrẹ́ ni wúmà yẹn mo dẹ̀ ti sọ bí gbogbo story yẹn ṣe rí àwọn tó wà involve mi ò ṣàlè sọ sí àbí ẹ ti understand nígbà tó yá obìnrin yẹn náà ní gbogbo àwọn èèyàn yẹn náà kẹ̀dẹ̀rẹ̀ tó jẹ́ ọkùnrin yẹn náà máa ti ba yí àwọn ọmọ jẹ́ mọ̀lẹ́sì wọn àwọn èèyàn kọ̀ọ̀kan máa ṣèkà gbin èpò sáàrin àlìkámọ̀ kan máa ṣèkà ṣèkà ṣèkà you understand later àwọn nínú wá run ọmọ yẹn àmọ́ nǹkan tó kọ̀ sínú rírun ìgbà tán máa lọ ṣe operation ní ọwọ́ ṣà ní inú yẹn pọ̀ àmọ́ pé bóyá ìgbà tán ti ń bá sùn ti fi nǹkan oríṣiríṣi bá àbí wọ́n ti kó kẹ́míkà sí nídìí tó máa bẹ̀ sí yẹlẹ́ni yes a lot of things làwọn bad people yìí ṣe now ìgbà tó yá dọ́dọ̀dọ̀ doctor, inú rírun ló gbé débẹ̀ wọ́n wá ní ó máa ṣe operation ní pé ó ní nǹkan kan tí wọ́n máa lọ yọ kúrò ní ibi tó ń rún inú yẹn dẹ̀ déédéé bẹ̀rẹ̀ suddenly ni wọ́n dẹ̀ ṣe gbé lọ bóyá wọn ò tí ì já sí pé kí wọ́n máa yọ gbogbo harvest mi ò sọ pé wọ́n yọ nǹkan lára ẹni yẹn o níbi àwọn tí ìjà ti kan yọ̀bù wá wẹ̀ tí wọ́n kàn máa yọ ẹ̀kan wá dẹ̀ sáré padà but nǹkan tí wọ́n notice ni pé ah, ẹni yẹn ní ìgbà tí wọ́n máa parí operation wọn ò jẹ́ kó tẹ̀lé wọnú labour tí wọ́n máa ní kí parent dúró síta wọ́n kàn sáyìn ni ìsàlẹ̀ ni wọ́n ti ní wọ́n fẹ́ ṣe operation ikú ibi àyà ni àyà mi àyà Jésù ibi àyà ni wọ́n ti bá operation tí wọ́n ní wọ́n ṣe yẹ́n mọ̀ pé wọ́n dẹ̀ máa ti rán padà <laughs> ibi àyàṣẹ mo pé ikùn ó sọ pé wọ́n máa gbúdọ̀ ṣe inú rírun tó ló ń ṣọmọ náà gbà náà ìyá ẹ̀ ló wá sọ fún mi o obìnrin wòlíì yẹn ló wá sọ fún mi gbà ẹ o tí mo ní mo fún lówó títí eyín ó wá tún sọ ń pẹ́ ńgbà yẹn pé wọ́n á ní kó lọ gba dókítà ó láwọn tún lọ sọ́dọ̀ dókítà àmì kó lọ gba lọ́ọ̀yà kó gba gbogbo wọn ó láwọn lọ sọ́dọ̀ lọ́ọ̀yà ó ṣàní ó ń ṣe bárabàràbà kíníkan kíníkan ó ṣàṣọ ní gbogbo ẹ ó ṣàti gba kádàrá ń gbà yẹn ìyẹn ló wá ń ṣàlàyé fún mi gbogbo nǹkan tó ń go through kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn tí n bá tó ń bá ṣẹ̀ mí kí n má bínú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn all those things you know títí ẹ̀ yẹn ṣe mọ̀ pé mo sọ nǹkan tó ń ṣe sin tí wọ́n tí wọ́n ṣe àwọn tó jọjọ tó ń involve nínú sin yẹn àwọn tó ń jọ gbé wọn wá tán ní wọn kàn ń ṣe yamayama sí mi ẹbẹ́ mi ṣe mọ̀ ni mo sọ ẹ tó ń sàn ìbọn tí ń tó wá ṣẹlẹ̀ sọmọ ẹ̀ létà ọmọ ẹ̀ tán pè ní àríkẹ́ ó nínú rún bóyá inú bóyá kò sí nǹkan kan tí wọ́n bóyá wọ́n mọ̀ mọ̀ bóyá àwọn kan ni wọ́n lò láti fún ọmọ yẹn bóyá wọ́n bọ́mọ yẹn sùn tán dẹ̀ máa fún ní nǹkan kan tó máa máa disturb system ẹ̀ then tó bá dẹ̀ ti hospital wọ́n sọ pé nú yẹn wọ́n máa operate ni because wọ́n fẹ́ harvest àwọn èèyàn ń jalè ara ò wọ́n dẹ̀ wá tó bá ti wá yá bóyá ẹlòmíà dẹ̀ kúkú fún lábẹ́rẹ́ kán máa fi kú wọn ló ti kú wọn ní kó tètè lọ sí wọn ti harvest ẹ̀ pápápá operation rẹ̀ náà máa sọ pé wọ́n fẹ́ ṣe irú tó máa rẹ́jẹ̀ ní bá sọ pé ó fẹ́ lọ ṣe operation wọ́n ṣà máa rẹ́jẹ̀ wọ́n á lọ operation náà ní ìbàjẹ́ ayé ìbàjẹ́ yín wọ́n ṣà rí ẹ̀jẹ̀ wọ́n dẹ̀rọ ojú abẹ ní ara ẹni tí wọ́n lọ ṣe operation yẹn pé irú irú egbin ọ̀run sì ìbàjẹ́ yín náà ṣe operation fún ìbàjẹ́ ayé ìbàjẹ́ gbẹ irú tí Mohbad yẹn náà sì wọ́n ní wọ́n rí àpá ní àyè ìbàjẹ́ náà ni ní àyà ti Mohbad náà wọ́n ní wọ́n ní up to date egbin ọ̀run náà wọ́n dẹ̀ wọ́n sáré lọ sí wọ́n máa ní kó sáré lọ sí ní káàkiri tí wọ́n máa bàa tú <laughs> mi ò sọ pé bó ṣe ṣẹlẹ̀ nìyẹn o but bó bá possible náà Lagos State Èkó ńnà Ogun State ló máa ṣe yìí Dàpọ̀ Abíọ́dún bóyá ẹ máa bá wa lọ bóyá wọ́n máa lọ zoom body. egbin ọ̀run tán máa bá wa ṣẹ́ẹ̀kì inú ẹ̀ bóyá wọn ò yọ nǹkan kan so that wọ́n lè mọ wọ́n máa lọ sí hospital tí wọ́n máa kàn dé wọn ni wọ́n ti kú ẹsẹ̀kẹsẹ̀ má dẹ̀ ti kú ni wọ́n máa ní kàn sí wọn tó bá ti kú báyìí ẹsẹ̀kẹsẹ̀ wọ́n máa ní kàn sí wọn. ẹ fura o ẹ fura o torí nǹkan tí mi ì tún fi bínú jọ ẹ̀ nìyẹn tí wọ́n fi treat mi ní mi ò mi ò rò pé mi ì lè rorò kúrò sí wọn ní bíbá iná bọ̀ tí kò tí nǹkan tí ò lè ṣe lábẹ́rùn gbọ̀tàn tó sọ pé wọ́n treat mi jọ ẹ̀ gan mọ́tò yẹn mo ló ṣe jẹ́ kéré rìn ki n máa lọ vegetable kí n lọ sọ́jà ra <laughs> glove kí n ra kọrí <laughs> tó fi ń sebẹ̀ kí n ra times oríṣiríṣi ká ra oríṣiríṣi ehm, eh, kí lorúkọ ẹ̀ ká fi ginger ká fi garlic ká sè é ẹ̀ tán sáà eh, tó bá ṣe fi tùmẹ́ríkì sí every gbogbo àwọn nǹkan tá a máa lè rà lọ́jà àkàkànrá ká dẹ̀ sí a máa dẹ̀ méṣọ́ pa sí dáadáa a fi lime sí lemon sí ó ti yé antibiotics anything tó bá ti tó bá fẹ́ máa dá wa dúró àwa gbèlú ìyẹn ló tún máa ń jẹ́ kí rẹ́rìn gbá ẹ̀ṣẹ́ pé jọ́ tí mo lọ sọ́spítù wọn treat mi tán treat ọmọ mo kàn tún gba kádà bọ̀ tó take time kọ́mọ mi tó recover a lot of things I've seen a lot of things but now we are not talking about ìtàrínsìn àsọ̀rọ̀ tiwa à ń sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ yẹn ń gba ìfurasí ọ̀rọ̀ àwọn dókítà ni mo ní kẹ́ ìfurasí báyìí torí a gbọ́ wípé àwọn harvester of kidney harvester kidney náà ni wọ́n sọ pé wọ́n jù nínú gbogbo nǹkan tó máa harvest lára èèyàn ṣòtíyé wọ́n ní ìṣe lot of money wọ́n dẹ̀ sọ wọ́n ní torí gbà yẹn ọlọ́run gbọ́ wọ́n ní bíi fifty million sixty million wọ́n máa ń tà so ẹlòmíì tó àwọn doctor tó bá specialize lé mi sọ pé mi ò sọ pé hundred percent mi dárúkọ doctor sí bọ̀tì àwọn tó bá specialize lé lórí nsìn náà ó lè jẹ́ nǹkan tó máa ń tà ní fifty million lẹ́ẹ̀kan ṣoṣo tó má dẹ̀ fẹ́ gba fifty million náà àwọn náà lè tó torí ẹ̀ pa èèyàn sọnù abẹ́rẹ́ tán dẹ̀ máa ní wọ́n fún wọn yẹn tó máa fi lọ sí trance wọn yẹn abẹ́rẹ́ wọn yẹn kò wọ́n torí wọ́n máa ń gbà wọ́n máa ń fún àwọn tó bá fẹ́ lọ sí tó fẹ́ ṣe cesarean náà irú ọdẹ sáàmù kánà abẹ́rẹ́ náà yìí nù so wọ́n lè sùn lọ funfun fún àsùnwọ̀n funfun ní ti gẹ̀ fún ṣó so ìyẹn ni mo tún ní kí n tún gbé wá sójú ọmọ ènìyàn o Nigerian government. See to the doctors. Oh. Yes, a lot of things is happening with the doctor. Mi ò fẹ́ sọ̀rọ̀ nurse. Mi ò fẹ́ sọ pé nurse. But àwọn nurse crook doctor, I want crook nurses Cannot let she ṣe gbogbo orun kan bẹ́ẹ̀. But àwọn doctors around for me. I want. ngbà yẹn during that time tí Sunday Sunday to one ní Ìjẹ̀bú Òde tó dẹ̀ lówó. Ṣé mo pé ngbà yẹn náà mo rò olórin mo sọ pé àmúlólórin ẹ̀yin lọ ṣe operation ẹ̀dẹ̀ sọ wípé ti yín sọ sí ìdí ó lọ ṣe operation tí ẹ̀ ò sọ sí ìdí ó ẹ̀dẹ̀ ti pè é pé kó wálé níjọ́ sí ẹni kó wá ta mọ́tò fún yín ó ní kẹ́ ẹ wá tẹ́ bá fẹ́ ra mọ́tò òkì ń lọ bá customer nílé o you know I said it ṣe ti understand I saw mo sọ bẹ́ẹ̀ gbá yẹn mo ní àwọn alágbára ayé máa ṣe operation tí wọ́n máa sọ sí ìdí o orí live chat mo wà báyìí tán fi bá tú fún ẹni e yẹn sí mi fún mi níjọ́ yẹn lọ́hùn eléyìí ọmọ wòlíì tí mo sọ yẹn àríkẹ́ ìyá àríkẹ́ àríkẹ́ yẹn ni tí mo sọ pé àwọn gbogbo àwọn ọmọ celebrate tí wọ́n jọ round kì í ṣe gbogbo celebrate this time around o Bisola mọ́ sáríà inú ilé sáríà ni ìdán yẹn ti happen ọmọ yẹn bíbí ìyá ìṣe ní ṣọ́ọ̀ṣì nọ́mbà ẹ̀sìn fi dààmú ẹ̀ láàmú ṣe rí ọmọ pásítọ̀ ẹni tó ní yìí ìyá tó lóun ìránṣẹ́ ọlọ́run òun lọ́mọ ẹ̀ ń ṣe bí ajá kiri yẹn àwọn dẹ̀ ló lọ ń tan ọmọ yẹn àwọn ló ń tan ọmọ yẹn wọ́n bẹ ọkùnrin sí ọmọ yẹn wọ́n ń bẹ káàkiri wọ́n ń tan ọmọ yẹn káàkiri wọ́n bẹ ọkùnrin sí tí ìbá jẹ́ ọpẹ́lọpẹ́ ọlọ́run pé Canada la wà ọlọ́run ló ní mi sí Nàìjíríà ẹni tó fẹ́ fojú mi rí àtọmọ mi àdúpẹ́ fọlọ́run àwọn èèyàn tó máa fi bóòsì ń sìn tọmọ tó wọ twenty one tí ò tí ì ṣe tọ́sùn tí ò dẹ̀ tiẹ̀ ní fújọ kan wá ló ti tó bá ti wọ twenty five báyìí wọ́n máa tún fi bóòsì ó ti bímọ o the baby girl he has born a baby girl àṣàbí lọmọ wèrè o olóbùkú lọmọ àwọn tí wọn ò ní fújọ fún wọ́n máa ṣe tán máa pariwo mi sọ pé nàìjíríà dá gọ́ọ̀mẹ̀ntì dá wọ́n máa ní gọ́ọ̀mẹ̀ntì ló gudu o ní China gan tó bá ti bímọ kọjá ẹyọkan nígbà kan báyìí fúnra rẹ̀ wọ́n máa wòye tó wà lákàntì ẹkọ tó ti pé wọ́n àpúrúfù ẹlẹ́ẹ̀kejì fún ẹni ẹni tó fẹ́ ọkọ tó má rí kò síṣẹ́ ọkọ àtìyàwó ṣe wẹ́wẹ́dì wọn lọ yáwọn lápò wọn fi ṣe wẹ́dì táṣà sí oúnjẹ wa ni wọn kiri ìjọ oúnjẹ náà lọ́wọ́ wọn ti ti jẹ sàrà àwọn èèyàn wa lọlé wọn máa bẹ̀rẹ̀ sí lọ wọn máa lọ rọ fún everything but ìyẹn kọ́ là ń sọ sí ara nǹkan tó jẹ́ pé lè pọ̀ nàìjíríà náà nìyẹn ó lè pọ̀ oríṣiríṣi crime ló pọ̀ ẹ bá wa rí sí káwọn èèyàn lọ sọ́sìpìtì kan tó dijú pẹ́rẹ́ báyìí kan ni wọ́n ti kú wọ́n á dẹ̀ nìkan sáré lọ rọ́ọ̀ṣì wọn <laughs> kì í ṣe rọ téèyàn bá ti kú ó máa ń dúdú obìnrin yẹn kò dúdú ń tiẹ̀ <laughs> ó fresh pani tán fi lọ sí ìyẹn ẹgbẹ́ ọ̀run ó fresh pani ẹni tó ń lo cream ó pupa ó tó ń lo cream cream ẹ̀ sì ń ṣiṣẹ́ tó bá ti kú tí gbogbo ẹ̀jẹ̀ ara ẹ̀ ti kú ó máa dúdú ni òun yìí pupa fò sínú pósí ni ó pupa dioleti ni pé ojú ẹ̀ ti wú díẹ̀díẹ̀ because abẹ́rẹ́ tó bá gba abẹ́rẹ́ yẹn náà fún tó bá máa jí gan sáyé ó máa dàbí ojú ẹ̀ wú bí bó ṣẹ̀ṣẹ̀ bímọ ojú ẹ̀ máa wú kí wọ́n gbà tó tútù bá kú máa wọ́n ti lọ fi òwú dì nímú di létí so ẹni ìtì àti bridge tó bá fẹ́ jáde a máa jáde sí kò ní lè jáde mọ́ a máa padà sínú bẹ́ẹ̀ so a máa wú. ó ga o ẹ bá wa rí sáwọn doctors yẹn o torí nàìjíríà yìí náà láti gbọ́ pé àwọn doctors kan wọ́n bá odidi contain nínú contain nínú vessel tó ń lọ sí China ń gbà yẹn inú news mo ti rí o inú news mo ti rí o but the vessel is going from Nigeria to China wọ́n bá harvest gbogbo ìfun àti ẹ̀dọ̀ gbogbo pati obìnrin àmì ọkùnrin náà ló pọ̀ jù ní tìyẹn náà ó lè jẹ́ tóbìnrin ní gbogbo èkìrìrì gbogbo wọn yẹn tó máa máa tà torí pé wọ́n ní operation ni ó lọ ṣe ó dẹ̀ kú wọn ò tiẹ̀ sọ pé òkè téèyàn bá kú sí hospital ṣé hospital ló kú sí ṣèbí tó bá kú sọ́spítù the next tó máa kọ́kọ́ ṣe náà ni pé tó bá kọ́kọ́ ní bóyá kọ́ lọ ẹ̀bá mi àbí kọ́ máa gbé lọ sí mọ́ṣúárì o lẹ́sẹ̀kẹsẹ̀ máa ní kán lọ sí muslim agbọ́ christian náà the same tí wọ́n sáré palẹ̀ mọ́ ìpápápá àti ẹ̀tún wá gbọ́ pé wọ́n ní wọ́n tún sin síwájú ilé gangan wọ́n lẹ́gbẹ̀ẹ́ fẹ́ǹsì ni wọ́n tún lọ sin sí ó ga o. ó ga government ẹ rí sáwọn dókítà yan nǹkan ara ń fún wa o hmm, ara ń fún wa torí ìwàkúwà làwọn nǹkan tó nǹkan ọbẹ̀ tó nǹkan tí ò sọnù nǹkan ìwàkúwà làwọn èèyàn ń nǹkan tí ò sọnù nàìjíríà sí kan tó máa kan káwọn èèyàn sáré lọ sọ́sìtì wọ́n ní wọ́n now to cut the story short wọ́n ní wọ́n ń yọ abẹ́ ẹ̀sán káwọn nàìjíríà majority àwọn doctors nàìjíríà pé wọ́n ń ṣiṣẹ́ burúkú báyìí kì í ṣe irọ́ àjàjà àwọn surgeons yẹn wọ́n ní surgery náà máa fi kẹ́wé pé wọ́n fẹ́ ṣe surgery kó wí kó tó ìfún ti lọ ìdọ̀ ti lọ kídìnrín ti sọnù wọ́n á déédéé fún ẹ níyẹn abẹ́rẹ́ tán máa ní wọ́n fi ń gbé wọn lọ transit yẹn tó yẹ pé ó lè jẹ́ pé dose tó yẹ kan fún wọn wọ́n kàn tẹ̀ sí tírì ni ẹni tó yẹ kó jí bíi four hours later àbí eight hours àbí five hours wọ́n kàn tẹ̀ sí three days ni kò ní mìíràn three days báyìí ìgbà tó bá máa lọ jí báyìí òun yẹn ló máa ti lọ lajú wọ́n ti yọ nǹkan torí pé tó bá jí tó bá lọ rí pé tó bá lọ padà ṣe mistake jí lásán tó wá lọ rí pé ìfun àtẹ̀dọ̀ àbí kírin ti lọ ṣe mọ̀ pé ó lè di wàhálà àṣírí wọn máa tú ìṣẹ̀lẹ̀ káàkiri wọn tó wá kópa ní ẹ̀sọ́run a máa pariwo kán tètè lọ sí mi sọ pé bó ṣe rí nìyẹn bọ̀ tó ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ o ṣe ti yé ẹjẹ àwòkùn nice Nigeria government oríṣiríṣi tàbá ti ń dì pẹ̀lú department àwọn fraud and trico ṣe kí lórúkọ ace hello Sisi ṣé o ti jẹun Yes. what is the meaning i mean kí lorúkọ crystals àbí crystals crypto crypto I want to. Tell ti ń ṣe cryptos tẹ́ ń forty. Eh, kini eh, kìíní yẹn tẹ́ ń dìpẹ̀ láwọn ẹ̀ náà àwọn dókítà náà ẹ fojú sí wọn la torí orí Facebook náà ni ẹnìkan náà wá ń sọpọ́tì dókítà kan tó ń rèpọ̀ ọmọ wẹ́wẹ́wẹ́ <laughs> tẹ́ bá ti lọ sọ́sibítù ẹ̀ Nàìjíríà náà ló ti ṣẹlẹ̀ lájà wọ́n ti jẹ́lì yẹn ṣá wọ́n ti jẹ́lì yẹn dànù àwọn tó ní kán jẹ́lì àwọn tó ń protect yẹn nígbà yẹn lọ́wọ́ tó ń protect yẹn ti tàjá yẹn mm, àwọn tó ń protect yẹn nígbà yẹn àwọn ló rán bàbá àwọn ló bẹ bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n àwọn ló rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n gúrùpù àwọn yẹn ló rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n. ebi ń polódodo ebi ń polódodo èmi máa ń polódodo aláìṣòdodo ń yọko kì í ṣe bíi pé àti jẹun nìkan àwọn tí ó ṣe òtítọ́ àti òdodo they deny them from anything àwọn ẹlẹ́ṣẹ̀ ń gapá ẹlẹ́ṣẹ̀ ń ga pága o ẹlẹ́ṣẹ̀ ń ga pága o kí la ó ti ṣe yìí sí o kí la ó ti ṣe yìí sí o kí lórí kan ẹlẹ́ṣẹ̀ ń ga pa o ẹlẹ́ṣẹ̀ ń ga wú o kí la ó ti ṣe yìí sí o kí la ti ṣe yìí sí o. àwọn èèyàn àyà wọn ń já má wà lé má wà lé wọ́n bá mi bẹ̀rù ayé mi ah! àwọn tó dẹ̀ sọ pé máa lé wọn lówó wọn ò lè fowó support mi <laughs> God bless you yes thank you Abisoye oye oye Yinka thank you so much Hmm. ara ń fún mi <laughs> mo ṣe wá wò ẹnìkan náà ti ó ti gbé sórí ya ti rí ah olóhùn ah, nǹkan ń ṣẹlẹ̀ o. Hmm. Hmm orílẹ̀-èdè nàìjíríà láti rí tí bá jẹ́ pé wọ́n ti sẹ́ẹ̀tì kámẹ́rà ọpẹ́lọpẹ́ ìyàwó dókítà yẹn níjọ́ yẹn ló jẹ́ káṣíire torí pé wọ́n kíní tó máa ń ṣe fáwọn èèyàn dókítà yẹn máa ń ṣe fáwọn èèyàn ó wá ṣe fáàbúrò ìyàwó yẹn <laughs> ìyàwó ẹ̀ ló tú láṣìírí <laughs> bí àwa ṣe tú àwọn kan náà tá a ti mọ̀ rí one night stand tú gbogbo hmm, tú gbogbo má wọlé má wọlé. ṣé gbogbo èrò tí mo ní lórí crowd yẹn náà sí ẹ ti sàn àbí tó bá ti dọ̀lẹ́ bá mi wò ó hmm. tó bá ti dárúkọ Nigeria government báyìí Nigeria citizens dey hate Nigeria government like shit now <laughs> Nigeria government I mean Nigeria citizens dey hate Nigeria government like shit <laughs> now even <laughs> oh God people like money even if they kill their children and then give them money They, they prefer those who kill their children that give them money. God forbid. God forbid. Hmm. Hmm. Nǹkan me wa mẹ́wàá ìṣẹ̀lẹ̀ According to history, go and check. Ita mo bá ti kú, wọ́n máa ni kò sí Yes. Kò sí wọ́n ṣe pupa tó, egbin òru pupa ó pupa nígbà tí wọ́n ti gbé sínú pósí ó pupa lọ sọ̀rọ̀ ni hmm. ọjọ́ sátidé yẹn náà dẹ̀ ni hospital abi, torí ọjọ́ wednesday ó sì sọ fún dáìbà pé máa lọlé pé òun máa pẹ́ bóyá tó bá dọjọ́ sunday àbí monday òun máa ní kó òun pàdé ní pàdé òun hospital so ọjọ́ sátidé lo boya tó bá ti ṣe operation yẹn tán òun á pè bóyá yìnyín sátidé yẹn náà náà ṣe sátidé declare dead Saturday náà náà kún lọ sí ẹni wọn ò ṣe wékìpì fún kò sí wékìpì àá bó tiẹ̀ àmọ́ pé ọwọ́ ẹ̀ ò mọ́ pé ó ṣe gbogbo ewé àti ìgbà àti gbogbo abúrakadá abúrakata àti gbogbo bísíǹsì tó wọ́rọ̀ ó dẹ̀ mingù pẹ̀lú àwọn kan torí bẹ́ẹ̀ náà à ń sọ fún yín àwọn owó tẹ́ ń gbà wọ̀n yẹn tó bá náà fẹ́ mèkì yín ríṣì lọ́sàn-án gangan <laughs> they will shorten your life they will take you if you know your care is not taken they will tell doctor to harvest you okay the money they give you although they may not get the money back if they give you fifty or hundred million because in ilé on property tí eh, lady yẹn ní looking at àdúgbò tó ní ilé property yẹn sí kò wọ́n wọn ò lè wọ́n but property yẹn themselves ó máa wọ́n á tó mm, mọ́tò mi ì mọ iye to ni ní o but property ẹ̀ náà máa wọ́n ó ti yé bẹ́ẹ̀ mm, property ẹ̀ yẹn kò ń ṣe pé tá bá lè máa taba bá máa ṣe estimate tá bá máa lọ ṣe estimate ẹ̀ bẹ́yẹn àwọn value mi ò mọ kind of things tí wọ́n fi torí òkan lè wọ ọ̀dà tí wọ́n kì í ṣọ̀dà nìkan lá máa wò mo rí rufin sheet ẹ̀ náà mo dẹ̀ rí the quality of the gate is not so much but the building wọ́n ṣe design rẹ̀ dáadáa wọ́n rẹ̀ and the building dẹ̀ dà mo rí gbogbo nǹkan tó ń lò interior tó ń lò náà wà òkè. Okay but it is plaza náà mi ò mọ ọkọ̀ tó ń ṣe sí plaza so the value táwọn value àti àwọn estate kìíní yẹn tó ń bá lọ value mm, but owó ni let's say iṣẹ́ tó ṣe yẹn iṣẹ́ owó ẹ̀ yẹn owó àwọn owó àwọn bọ̀yì wà ń bẹ̀ owó àwọn àwọn iṣẹ́ àwọn tó iṣẹ́ tó máa ń gbé lọ sí òkè òkun wà ń bẹ̀ yeah iṣẹ́ gbéṣẹ́ lọ sókè òkun wà ń bẹ̀ ó dẹ̀ tún ń ta àwọn wá rà sáré wá gbé léyìí tó bá tẹyọ kan fún ẹ kó sọ fún ẹ kó wá gbàkùn kó wá bà ọ nílé kó dẹ̀ tún sanwó kẹ́ ẹ má tọ̀ṣẹ́ iṣẹ́ ọṣẹ kó gbowó ṣiṣẹ́ politician ó ṣiṣẹ́ fún politician náà yes torí ẹ̀ ni àwọn politician tó máa ń sákiri lórí Facebook náà jẹ́ agbóran bí oríṣiríṣi inú àtàwọn aráàlú ìbínú hmm. tán bá fún ẹ ní owó wọn ò fún lóye tán dẹ̀ pọn ilé systematically náà ni ọjọ́ kan náà bó ṣe máa ń sọ fún lójú ẹ̀ tán máa léèyàn kú tí wọ́n ò ní bọ́dà tó wọ́n máa fò kiri tó máa tó ní feelings yẹn bó ṣe máa fún wọn náà lábẹ́rẹ́ tán máa wọ́n máa yẹ gbogbo bóyá kídì ẹ̀ méjì ní méjì yẹn hundred thousand àbí hundred million náà ń ta ẹyọ kan fifty wọn àti yọ dànù hundred tán bá fún ẹ ní fifty million lásán bó jẹ́ pélé tán kọ́ fún ẹ bóyá ó tó seventy million hmm, wọ́n kàn manage yọ ìkan bẹ̀ wọ́n gbà padà ń tó bá succeed tó bá survive lẹ́yìn tó bá yọ tán that's your cup of tea tó bá dẹ̀ succeed tó bá dẹ̀ survive náà wọ́n sì wọ́n gbójú kíá náà ni àwọn ẹ̀kọ́ máa sọ náà ni pé wọ́n ti fẹ́ ṣe ritual títọ́ ìjẹ́ ti rituals ẹ̀ wọ́n kàn yọ harvest wọn náà ni wọ́n dẹ̀ kó lọ àmọ́ ọ̀nà kó lọ India ọ̀nà China. Mm. Okay. gbogbo àwọn tó ti sin òkú dáadáa ọ̀rọ̀ tí mo sọ yẹn lọ wò ó yégbin ọ̀run yẹn bọ́n ṣe ṣóòbí tó pupa sí ó pupa sí mẹ́rin àwọn tó kú wọ́n máa ń dúdú tó bá ti kú tán pátá porogodo wọ́n máa dúdú hmm. àwọn ilé fresh lọ́sọ̀run hmm. ọlọ́run kó gbà wá <laughs> ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́rìn má má jẹ́ kó wọ àwọn ìka tẹ̀mí o. Mm. January dẹ̀ ní kíní yẹn bẹ̀rẹ̀ January ìgbà tó náà mú àwọn èèyàn tó wà ní Àwórì lọ́hùn ẹ̀yìn tó náà mú àwọn èèyàn ara àtàwórì ọ̀tà àwọn ọ̀tà ló kọ́kọ́ ń takọ̀ ọmọ ẹ̀yẹ tó ta tó máa ń gírí èèyàn bẹ́rìbẹ́rì operation sweep ẹ̀ sweep àwọn obìnrin dànù àwọn èèyàn obìnrin náà máa ń pa hmm. irú àtìyẹn náà ẹlòmíín nínú wọn lè sọ pé tí bá ti pa ẹnìyẹn ń sìn lé àwọn tó bá ní kọ́ńtà tí wọn tó bá ti lọ pa wá àwọn ṣùgọ́mù tó lọ pa yẹn tó lọ gbé wọn yẹn wọ́n á fún wọn ní hundred thousand wọ́n lè ní àwọn nídìí kíndìnrín yẹn àbí kíndìnrín kí wọ́n lè ní àwọn nídìí kíndìnrín di kíndìnrín wọ́n lè tún láwọn nídìí àwọn ibì kan tó bá wọn ṣe mọ̀ páwọn èèyàn ò ní mọ̀ akọ̀ròyìn pé wọ́n fáwọn lọ́wọ́ yẹn wọ́n máa pa èèyàn tán máa yọ gbogbo àfẹsẹ àwọn kan tó mú wọn yẹn wọ́n máa ní they have people backing them orí tán bá ní wọ́n lò yẹn náà ó ní ìrẹwọn àwọn náà lo páàsì tó bá wù wọ́n gbogbo intestine kíndìnrín yẹn wọ́n ń rà ni wọ́n ń rà wọ́n ń ta àwọn tó àwọn èèyàn kàn lè fún wọn lówó kékeré àwọn máa rò pé wọ́n máa káwọ́ sókè fún wọn pé èèyàn gidi ni wọ́n láwùjọ àwọn tó rà tó ń kó fún yẹn òun lórí burúkú. ẹlẹ́ nísìnyí báyìí tó máa ń tá a bá tún Ogun State yẹ pé Lagos State try lórí ọ̀rọ̀ Mohbad <laughs> ah, Dàpọ̀ Abíọ́dún ṣé ká bẹ́yìn náà sọ pé kẹ lọ tó ẹ̀ zoom òkú lédi yẹn ká tiẹ̀ wò bóyá kó má jẹ́ kó wọ́n ti yọ nǹkan kan hmm. so that a máa fi tú àṣírí doctors ni lè fi so àwọn dókítà lè mọ̀ pé so torí wọn ò fojú sọ́dọ̀ àwọn dókítà ẹ̀yin tẹ́ kó jẹ politician ẹ̀yin four one nine ẹ̀yin oríṣiríṣi èèyàn tó ṣàjẹ́ pé nípa fraud lẹ́yìn wà fún àwọn dókítà àwọn náà máa wò pé wọ́n ṣiṣẹ́ wọn wọn ò fojú sọ́dọ̀ wọn bóyá kẹ́ẹ̀ tún lọ ogun Dàpọ̀ Abíọ́dún gọ́vnà Dàpọ̀ Abíọ́dún your excellency o ẹ pẹ̀lẹ́ sá o ẹ bóyá kẹ́yìn náà lọ ẹ̀ zoom òkú yẹn wọ́n tètè sí kí wọ́n ṣe wékìpì fún wọ́n tẹ̀lé ṣe wékìpì fún un ó gbajúmọ̀ náà àfi kí ló wà nídìí ẹ̀ gan torí mo ti rò ó sí ibi ìgbà o torí January náà mọ àwọn tó ń gérí yìí mọ àwọn pé ọ̀tà ló ní ẹ̀dẹ̀ wà ó ń dẹ̀ bá ń tọṣẹ kí ló wà ń bẹ ẹjọ́ bó tiẹ̀ jẹ́ pé ó dẹ̀ tiẹ̀ ṣe kíni ẹ jẹ́ kó ṣe wékìpì fún bóyá kan lọ ẹ̀sìn mò pé ẹ jẹ́ kán lọ ẹ̀sìn bọ́ díẹ̀ ká tiẹ̀ wò bóyá kó má jẹ́ kí wọ́n ti yọ nǹkan kan torí wọ́n á lọ sọ́sibí operation yẹn wọ́n máa ń jẹ́ a ti lọ fún mo ti lọ fún laparoscopy rí so abẹ́rẹ́ náà ló máa ń fún yàn wọ́n fún mi lábẹ́rẹ́ laparoscopy ìjọ yẹn ọlọ́run ló yọ mí mi ò sùn àbí mo ti sùn ni òbèǹbé nìbàdàn ni mo ti ṣe dr òbèǹbé ẹni tó gbé mi lọ́dọ̀ dr òbèǹbé yẹn graceland ìyàwó graceland graceland ló mọ dr òbèǹbé rí tó bá jẹ́ ǹsìn yẹn ọ̀tá mi wọ́n lè <laughs> tó bá jẹ́ ǹsìn wọ́n lè sọ pé kó yọ kí ọ̀tá mi <laughs> ọlọ́run ló yọ mí pé kì í ṣe láyé ìsìn ni <laughs> ọlọ́run gbọ́ ọ̀dọ̀ dr obembe ìyàwó graceland náà ń wọ ọmọ ń gbà yẹn òun ló kọ́kọ́ lọbẹ tó lọ ṣe tíyàwó ẹnu tó wá sọ pé kọ tí mo lọbẹ lórúbá ó lé mi bí ẹ̀mẹ́ta ló ń increase owó mi láti ìgbà iná tẹ̀ tí ń yọ mí lẹ́nu náà ok kì í ṣe àjẹ́ o àánú ló wà nídìí ọ̀rọ̀ yẹn torí cac nìyẹn náà ń lọ òbẹ́ńbẹ́ cac ló ń lọ ń gbà yẹn dr òbẹ́ńbẹ́ ìgbà tó máa ṣe fún mi ó fún mi lábẹ́rẹ́ mo lajú báyìí ni àmọ́ mo ti sùn ni mo ti sọ story yẹn lónìí à ló ń sọ fún doctor ẹ̀ young doctor kan báyìí tó ga ìgbà tó máa kọ́kọ́ wọlé sínú tíátà báyìí ẹ̀yìn ni wọ́n fi wọlé ọlọ́run gbọ́ <laughs> mo ní CAC ní man yìí náà doctor bembe mi lè gbàgbé ó wà ní ọlọ́dẹ ọ́fíìsì ẹ̀ tó wà lọ́lọ́dẹ náà ti ṣe laparoscopy fún mi yọ̀nà lọ́lọ́dẹ àmì òpùrọ́ <laughs> story I get story plenty. <laughs>

mo ní dókítà mo ní mo ní mo wá bẹ̀rẹ̀ sí nígbà yẹn kìlẹ̀ dàpọ̀ ń fún mi yàn ló gògóró mu mo wá bẹ̀rẹ̀ sí ń sọ òyìnbó mo máa ń wà mi ti máa feel with the power of God máa feel with spirit of òyìnbó <laughs> mo bẹ̀rẹ̀ sí bá wọn mo bẹ̀rẹ̀ sí bá wọn flow gan mo bẹ̀rẹ̀ sí bá wọn flow pé excuse me ó yes but wọn ò fẹ́ kí n because kò normal bí mo ṣe ń sọ̀rọ̀ mo ní are you not. Uh, you are not even feeling mi ò mi ò fi ní mi spirit move fi sọ́mọ́ ẹ̀ mo bèrè gan pé you cut someone and the blood is gushing like this you don't feel it kò dáhùn gbogbo wọn ò dáhùn gbogbo wọn kàn dojú bolẹ̀ mọ́ kó wọn fi nǹkan wọn náà dẹ̀ máa ma ṣe nǹkan tó ń ṣe lọ torí kò gbúdọ̀ pẹ́ jù wọn á gbúdọ̀ ṣe é kátẹ́gùn má bàa fẹ́ sí wọn ṣà ń ṣe wọn ni mo i'm talking to you òyìn ni ó wá ń bára wọn sọ pé what a what type of uh, <laughs> what type of patient is this She refused to sleep. She's talking as if, but I'm not feeling pain. <laughs> I don't sleep. Ojú mi kòrókòrò. Ni wọ́n ti la ibi ìdòrò yẹn laparoscopy. Lẹ̀jẹ̀ ṣe ṣẹ́rẹ̀rẹ̀rẹ̀. Ẹ̀jẹ̀ yẹn kásí gbogbo aṣọ wọn tí wọ́n ṣe máa ń wọ apron tó wá ti fẹ́ ṣe operation yẹn. Torí ó ti yé bẹ́ẹ̀ àtàtà bá yẹ pé ibi tẹ́jẹ̀ máa ti lè you understand. Ó máa dà pé wọ́n ṣí tàpù ni. A kùn fún sí pé ẹ̀jẹ̀ kásí gbogbo kíní tó ń fi apron tó ń you know wọn àti gbogbo nǹkan tó fi bojú yẹn they are talking but they don't answer me i started to i was talking to them àwọn doctor méjì àtàwọn nurses tó wọ́n máa clean tó wọ́n máa clean tó wọ́n máa di bóyá tó bá jẹ́ pé bóyá ènìyàn fẹ́ shake tó máa fẹ́ dìbì kan tó máa di tó máa máa clean tó máa clean kẹ́jẹ́ ìmọ̀ bàbá aṣọ káàkiri ti yé so this is how they work in theatre i saw it myself when they did that laparoscopy for me àbí mo purọ́ <laughs> ṣé mo purọ́ but ìgbà tó ń ṣe tán mi ò sùn náà sí i ìgbà tó ń wá ṣe tán tó wá pẹ́ o mo ṣe wá sùn ọjọ́ kejì mo ṣe wá jí òru ni wọ́n ṣe aago kan òru náà bẹ̀rẹ̀ wọn ò dẹ̀ pẹ́ ju wọn ò ṣe ju kò pẹ́ kò ju bíi twenty to thirty minutes lọ so nǹkan tán ní kán kọ fún wọn gbà yẹn ah, àánú òjò ti ń dìpẹ́ lómi tó pẹ́ ò ṣégi olórí gbàràkàtà àánú òjò ọmọ olè fọ̀ olè burúkú olórí ńlá olórí gbàgùngbàgùn bí ọ̀nà kòròdú road. òun ló wà nídìí ọ̀rọ̀ yẹn ń gbà yẹn ẹ mọ̀ nǹkan tó ń kọ sí gbogbo rìsọ́ọ̀tì mi. àwọn wèrè pásítọ̀ àtàwọn wèrè tó ń da ayé èèyàn láwọn fọ́n wọn náà yẹn wọ́n wíkẹ́ẹ̀dì gan o wọ́n máa tẹ̀lé ẹ kiri báyìí wọ́n máa láyé ló ń ṣe ẹ́ ọlọ́run gbọ́ kì í ṣe tẹnu. nígbà yóò ṣe ẹ̀yọ̀ yẹmi dọ́kítọ̀ bẹ́ńbẹ́ csc nígbà yẹn ó tún yà mí lẹ́nu pé ó tún wo tún fẹ̀yìn rìn bó jẹ́ nsìn ni mo lọ́bẹ̀ tó fẹ̀yìn rìn yẹn gbogbo ẹ̀ la máa gbé sórí social media bọ̀tò náà la ìsọ̀ ń sìn àmọ́ bóyá wọ́n á ti dàgbà ń sìn wọ́n á ti dàgbà bóyá dẹ̀ ṣùgbọ́n wọ́n ní wọ́n ní ọ́fíìsì ńlá kan sí challenge ńlá kan báyìí bíi story building ibẹ̀ náà máa ti rí yàn lọ́sàn-án so wọ́n á wá tí wọ́n bá fẹ́ ṣe operation wọ́n á ní direct ẹ̀ sọ́lọ́dẹ that's ní ọ̀nà Ifẹ̀ road àbí sọ́nà Ìbàdàn àmì road ní ọlọ́dẹ lọ́hùn so ibẹ̀ ni wọ́n máa ti ṣe owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ mi ní ọjọ́ yẹn lọ́hùn tí wọ́n máa ń gbà tó ń gbà lọ́wọ́ ìyàwó grayson tó ní ká lọ mú wá wọ́n tún wá ní kí n lọ mú times two ẹ̀ wọ́n rò pé àmì nílé rí ṣe torí pé àánú òjò fẹ́ kí n bímọ ń gbà yẹn àánú òjò ti tẹ̀lé mi ti pẹ́ o just to disturb màláwí lórí burúkú èèyàn wọ́n máa sọ pé wọ́n jẹ́ ìkan bàbà nínú ayé àwọn lórí burúkú àwọn tó yẹ kí àwọn chọ́ọ̀chì tó yẹ káwọn àwọn ìjọba nàìjíríà kan sá fún kán lọ wo ìsàlẹ̀ chọ́ọ̀chì ẹ̀ kán lọ wo ayé chọ́ọ̀chì wọn àwọn frosters àmì òjò. so that injection ma don't know the name of the injection tó bá fún yàn ọlọ́run ló bóyá ní ọjọ́ yẹn bóyá wọ́n dẹ̀ ní kí wọ́n fún mi ní ìtì mi ò fi ní lè sùn má lè máa rí tútàn fi mí pa ìgbà máa tán máa lọ kọ rìsọ́ọ̀tì fún mi ẹmọ rìsọ́ọ̀tì tí òbí mi kọ fún mi nígbà tí mo ń wá ọmọ mi mo ti mọ̀ pé wọ́n ti wà lẹ́yìn mi ti pẹ́ àánú òjò náà máa wà nínú àwọn tó ń gbógun ti ọmọ mi yìí olórí burúkú man because ọpẹ́lọpẹ́ adẹ ti mọ rísìn torí ọpẹ́lọpẹ́ ọmọ mi náà jẹ ọdọ mi lè gbélé fún ló sọ pé sísá Bọ́lá a wà ní dining báyìí ni kì í ṣe ilé ìlàwà jẹ ilé tá à ń gbé tẹ́lẹ̀ dining skọrọskọrọ kan báyìí là ń wò rikẹtì dining kan báyìí là nígbà yẹn dining ta nígbà yẹn kò dàbí eléyìí so dining yẹn a wà lórí dining là ń jẹun ní alẹ́ báyìí à ń jẹ dínà lálẹ́ ni mo wá bó ṣe pè mí wá gbé fóònù yẹn sí speaker because à ń fọwọ́ jẹun so normally ọmọ mi á máa gbọ́ èmi náà á máa gbọ́ ẹ lè sísá wọlá mo lè rí sá ẹ kẹlẹ ńgbà tẹ ẹ dẹ ti rí wọn ni mo gbọ́ pé wọ́n ti fún yín ní ìwé yín ìwé wo náà fún mi ìwé refugee náà fún mi gbà yẹn tó máa fi ṣé four years náà fi sí yẹ ẹ kúkú ńgbà tẹ ẹ dẹ ti rí refugee kí nìyẹn gbà báyìí sí ẹ jẹ́ kí n fún yín ní token kí n lọ obtain lẹ́yìn lórí burúkú olè amúrọ̀bà ọmọ mi kàn ṣe no kò tí ì sọ délẹ̀ báyìí bí ẹ̀mí mọ́ ṣe kó wọnú ọmọ mi nìyẹn ara nǹkan tó ti mọ̀ pé ibi tí èmi ò bá ti lè sọ̀rọ̀ ńgbà mi ọmọ mi á sọ̀rọ̀ ìyẹn náà fi ń gbógun tọmọ mi yẹn torí wọ́n fẹ́ bá mi jà kẹ́ni kọ̀ọ̀kan má sí lẹ́gbẹ̀ẹ́ mi àwọn jàgùdẹ́ bá mi kígbe olè olè sórí pásọ àánú òjò olè olórí burúkú wọ́n máa ló ń bú wọn who is him I did the good to people and they did I mean I do I do good to them and they pay me back with evil and you are telling me that I abuse them because they are what kò lè bí mi years ọdún mélòó kan ló máa kàn wà lọ́wọ́ mi tó bá máa wọ sixty ó ṣe wọ sixty ni so ṣó lè bí mi ni kò díjú ẹ̀gbọ́n mi lọ ó dẹ̀ jalè so kí ni àǹfààní resort náà fẹ́ máa fún lórí burúkú àwọn criminal criminal ni tó bá jẹ́ Amẹ́ríkà a bá ti fẹ́ jẹ́ ẹ̀sìn tó bá mọ̀yàn náà ó lè táwọn tó bá wà pọ̀tù kò lè kò lè rí bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ ó ti yé ó dẹ̀ lè rí bẹ́ẹ̀ náà ẹbí òun náà làwọn Canada ń bí táwọn èèyàn tó ń support even against wa hmm, anything can happen ẹ mọ result tó fún mi jọ yẹn lọ labascope ní labascope mi ẹ report fún mi <laughs> olórí burúkú lọ̀tá o wọ́n wá ní mo máa ń bú wọn ẹ jọ ẹ pàmẹ́ǹtì mi àwọn ẹbí àtàrà ẹ tó bá dúró báyìí máa bú tó bá bú táwọn ẹ̀gbọ́n ẹ àtàbúrú ẹ kàn jẹ́ gọ́vnà kàn di president nàìjíríà lọ́la màá bú àánú òjò tí n bá rántí nǹkan tó bá ṣe bẹ́ẹ̀ ni àbọ̀ ya wèrè ni kò ní dáa fún àánú òjò àdúrà òṣìwò àdúrà yìí tàdúrà ògbà tó ń ṣe olórí burúkú kírímínà àwọn tó yẹ kí nàìjíríà bá wa ṣàkán bá wa sọ wọn sínú ná ẹ mọ nǹkan tí dókítà bébé sọ fún mi mi ò kí ń gbàgbé nǹkan àfi tí n bá gbàgbé tí n bá dẹ̀ fi máa tí n bá rántí ẹni yẹn báyìí máa rántí sin tó bá ṣe fún mi máa rántí pátán tó yà láyé mi àánú òjò lẹ́jẹ́ kó yẹn pọ̀ kó tó yẹ kó pọ̀ kó strong bẹ́ẹ̀ òun ló jẹ bẹ́ẹ̀ ni àwọn fámìlì mi wọn ò lè handle mi ẹni tí wọ́n pé tí n bá ti tẹ̀ sí blocking báyìí láti kékeré tí bá ti lọ tí mo ti kúrò wọn ò bọ́ mi wọn ò fún mi lẹ́nìsìn mo ti tẹ̀ sí blocking mo jojú wọn ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n béèrè family mi ta ló fẹ́ béèrè pé where is your mom where is your father where is your family I don't dey answer anybody you have business with me or you have business with my family let's deal it together if you àbí tó bá dẹ̀ pé family ló dẹ̀ fẹ́ jẹ tó bá ti fi jẹ family tó bá ti fi wọ̀n ẹ́ iná bá ti ṣe fún ẹ that's your own own education you want to see family If I show you any family, if they are oral to you, your own cup of tea. Okay? Everyone Ẹ you, baby tí òbèbè I know you didn't kò kọ. <laughs> Hmm. Ó ní your Philopia tube. Only ní tube one moment, kiss your ṣe kiss your kì í ṣe mi tube one moment. and the ovary um, the kirikan kirikan ó mention gbogbo àwọn ṣe mọ̀ pé eh, fallopian tube womb ovary all those people yẹn mo ní all those people all those organs yẹn the same area ni wọ́n jọjọ build sí you understand me they both working together ó ní yàrá ìyá òun ti jóná ó ní they are all melted together together with your intestine together with your kidney together with the intestine àti ìfun àti ẹ̀dọ̀ òun He creates you all things like that. Ìgbà tí mo padà lọ sọ́dọ̀ Dan, may God bless Dan for me. Tí mo padà lọ sọ́dọ̀ Dan, mo ní mo ti lọ ṣe la Pasco, bí ó ní kí ni mo lọ ń ṣe fún? Mo ní wọ́n ló ń ṣe báyìí, pé wọ́n ní philopia tí òkìníkan kìnìkan. Ó ti ṣe flushing fún mi lẹ́mìí. you ní there is nothing wrong with you when it is time you have baby. Just relax. Your anxiety is too much mo ní wọ̀ tí ibi tí mo lọ wọ́n sọ pé fìlópíà ti bu àwọn ó dẹ̀ another doctor náà tún sọ bẹ́ẹ̀ fún mi doctor yẹn yẹn tó bẹ́ẹ̀ kíní nìyẹn tòkunbọ̀ akérò nìyẹn jẹ́ ní tòkunbọ̀ street ní Lagos Island àwọn àánú òjò ló wà ń bẹ́ o pásọ̀ tó yọ mí lẹ́nu gbà ẹ́ bí sì tẹ̀lé mi káàkiri ni tí bá dé ṣọ́ọ̀ṣì eléyìí ó lọ bẹ̀ bí bá dé bíbá ó lọ bẹ̀ bí mo fẹ́ràn ọ̀dọ̀ business wọn ó lọ bẹ̀ He was following me up and down. Tell bá tiẹ̀ búyàn bí tó bá tiẹ̀ pé ó ṣe yàn kì í dẹ́ ṣe pé mo slap ẹ tó bá jẹ́ nísìn lẹ́ṣẹ̀ mi ẹ máa fọ yín létí wà láì tàlà ẹ̀ wọ́n máa ní Auto Bola yẹn ó burú kan tó bá burú sí máa burú sí ẹ tó bá bí mo ṣe náìsì tó ìwọ́n ìpè mí ń súgọ̀ mu àmì bí mo ṣe ṣe tó ìtọ́wọ́n ìpè mí ń súgọ̀ mu bẹ́ẹ̀ ni àwọn èèyàn mẹ́rin ó ti wà ẹ gbogbo ìgbésí ayé ó máa wà tostic tó bá ti wà ṣé tostic ni àbí tostic tó bá ti yàwé tí gbogbo tostic ẹ̀kíní ẹ̀ náà tó bá ń ráìsì lórí ẹ̀ tí bá ti ń wá láti fún ẹ medical tó bá gbá máa jọ tó máa èmi náà practice nǹkan tó ń practice ló kọ́ síbẹ̀ nínú resort yẹn ìyẹn wá ní kí n fún un ní ṣe mọ̀ pé wọ́n máa fún ní fún mi ní ẹsẹ̀ oní kí mi bring the ẹsẹ̀ ìyẹn wá ní à ah, but ẹsẹ̀ tó ń read it doesn't say that Indian doctor tí ó wà lẹ́pẹ́ òun ló sọ pé this x-ray doesn't say that ìgbà yẹn nítorí ẹ̀ náà ni kí n bá lè sọ́ra gbùdùgbẹ̀ tó wá bú mi ọlọ́run ló yọ mí sẹ́ẹ̀ dọ́tọ̀ <laughs> oh ò ní ríjà dọ́tọ̀ o àwọn dọ́tọ̀ ló burú jù dọ́tọ̀ lè pa Nàìjíríà ó lè pa nàìjíríà gbogbo dókítà tó bá mean àwọn dókítà wọ́n lè pa half of nàìjíríà ní ìṣẹ́jú kan wọ́n pààyàn terrorist lọ tán bá fẹ́ rí ìyá wèrè tẹ dókítà bó ṣe ní wọn <laughs> oh ọlọ́run yá abẹ́ mẹ́ta dókítà pàdé o mẹ́ta àwọn tí ó ti ọpọlọ ń ṣẹ́ta mi ò sọ pé dókítà bad o dókítà is good o but when people we téèyàn bá po wickedness mọ̀ mọ̀ mọ̀ chemical téèyàn bá ti po wickedness mọ̀ chemical nǹkan máa ṣẹlẹ̀ ok wickedness plus chemical ṣàmì pé àwọn olólè po chemical pọ̀ òun dọ́mọdé ń pòpọ̀ ò ní mọ̀ ò ní mọ̀ o. ló bá kọ́pọ̀ ló ní fallopian tube òun pé ovary plus womb and kíríkan and gbádá ó ní gbogbo nǹkan intestine inú òun ló ti mẹ́tẹ̀ together ọjọ́ kan nígbà tí ìkan nínú wọn sọ ọ̀rọ̀ fún mi báyìí mò ń wa mọ́tò lọ báyìí ó dẹ̀ wú mi kí ni dẹ̀ sọ pé ìgbà tí gbogbo nǹkan ń sè ó ti marry wọ́n dẹ̀ ti sọ pé gbogbo nǹkan ti wà mẹ́tẹ̀ together báyìí now nísìnyí we now be able to have a child irọ́ ni wọ́n pa o ó ní ìwà on the night on the terminal bridge now what kukuma eat the car on the terminal bridge kí ni ẹ̀dẹ̀ ń sọ fún mi yes despite pé mo jẹ́ ọmọ ọlọ́run tó àwọn ọmọ ọlọ́run tó bá jẹ́ ọmọ ọlọ́run tó ọmọ ọlọ́run míì one ọmọ ọlọ́run kan lẹ́gbẹ̀ẹ́ ọmọ èṣù lẹ́gbẹ̀ẹ́ kejì ṣé o mọ̀ pé ìwọ ọmọ ọlọ́run bí ọmọ ọlọ́run ni wọ́ o wá rí ọmọ ọlọ́run kan tó ẹnìkan tó pèrè ní ọmọ ọlọ́run <laughs> tó jẹ́ pé ọlọ́run kékeré ló gbé ó wá tún gbé ọlọ́run ò o ṣùgbọ́n ó gbé èṣù ńlá ó ti yé bẹ́ẹ̀ yẹn tó bá bá ẹ fa wèrè wàá fẹ́ máa ṣe ọlọ́run just àbá ṣe ń rìn sí torí ẹ̀ tó bá sọ wọn pé tí ti ṣe nǹkan kan fún mi wọ́n fẹ́ ń pè ẹ́ ní ó ti ṣe ẹnìkan ó ti dáhùn ẹ̀ kan gbogbo wọn ogun táwọn jà mí báyìí náà oríṣiríṣi àwọn èèyàn ló lọ́wọ́ mẹ́ o wọn ò lè ṣì torí ẹ̀ tí bá ti wá sí nàìjíríà yín yẹn ṣé ọ̀rọ̀ tí mo ń sọ ń sìn ṣé mo purọ́ àwọn ẹlòmíì ló gbé wọn máa ná gbé irish passport dání àwọn òsínwín wọn ò lè lọ tán bá dé bọ́dà kútọ̀nù wọn máa padà sílé àwọn aláfẹ́ débẹ̀ sin is believing àbí kí ni bòyí sin is believing ó kọ gbogbo ẹ̀ báyìí ó ní gbogbo ẹ̀ mẹ́tẹ̀ together ó wá ṣe wípé ńgbà yẹn ah, tí bá ti pàdé anybody báyìí nígbà tí mo wá kúrò lé e. mi ò sọ fún ṣé mo sọ fún prince ṣáá pàtó mo wá kúrò nílé prince tí mo wá fẹ́ bàbá mi ó ní mi lè bímọ mo ní wọ́n sọ pé mi lè bímọ ó ní tó bá bímọ màá fẹ́ so pàtó mo wá bí ọmọ yẹn lórí wọn ṣe dàrú gbogbo wọn pátá orí wọn wá dàrú pé ọ̀tọ̀kìnàdù unchangeable changer. The one that says yes that nobody can say no. The one that supersedes that's uh, above everybody. Ó wá sọ̀rọ̀ àṣẹ́gun àti àwọn tó wá bínú ẹ̀yin ẹ ní nǹkan kò sí nǹkan tó máa ṣe ọmọ mi mo jàjẹ sára àdúrà ẹ̀yin ẹ̀yin gan máa mọ ọpọlọrun nation jù yín lọ. during that time yẹn wọ́n wẹ̀ everybody was behaving showing wickedness this place wickedness this place they show wickedness I know he was one day going up and down. mo dé mfm báyìí ṣé mo purọ́ ni ṣé mo bá purọ́ mo máa tún purọ́ mo pàṣọ òjijì pàṣọ olúkọ̀yà ó ní kán lé mi jáde bá mi ní mo fẹ́ mọ̀ wọ́n bí bàbá yẹn ti tó tí gbogbo tí gbogbo ayé gbogbo àwọn èèyàn tọ̀pọ̀tọ̀ tó wà lórí èdè nàìjíríà mo máa ń bá mo bá mọ mi mọ mi ṣó làǹkẹ́ mo máa ń bá lẹ́nu ọ̀nà wọn náà mọ mi ṣó làǹkẹ́ màmá yẹn mo máa ń bá lẹ́nu gbogbo àwọn míì tó jó lówó màmá pé ah, àwọn olówó nàìjíríà wa máa bá tán fẹ́ rí wọn tó tò sẹ́nu ọ̀nà tán fẹ́ rí wọn fún àdúrà yọ́nú mi torí pé wọ́n ń gbógun tìmí náà náà ṣe sọ pé náà ṣe pè mí ń jẹ́ náà sista Bọ́lá she report to G office for what torí pé wọ́n ní wọ́n fẹ́ lémi kó kán lémi kó ìyá ibi tí wọ́n ti lè wọ́n á ní kán lémi kó mbẹ́ torí pé wọ́n yáwó lọ́wọ́ mi gbà tó lé àwọn kúrò ní CAC tí wọ́n jalè tó ń bóbìnrin wọn náà máa ń fọwọ́ pa àwọn obìnrin nídìí promise ilé má fẹ́ ìjà wọn ló lè ṣe kọ́ màmá rí fún wọn jìgòjìgò ló máa jà fọwọ́ ra fáǹfẹ́ ní máa kàn ṣe fáǹbọ̀ òṣì kan a gbà wọ́n lẹ̀ wọ́n wá ṣe tán wọ́n á ní pé ká gbàdí ká pọ̀lá ẹ̀yìn kẹ́ ẹ̀ ní ṣàǹtó dàjì oríṣiríṣi nǹkan náà kọ síbẹ̀ yìí india yẹn ní you trouble yourself i didn't see this i read ó read gbogbo kìíní fún mi oṣù mẹ́ta tán kọ́kọ́ gbé kìíní yẹn fún mi tán sọ́wọ́ sọ kìíní yẹn fún mi ìṣe ọkọ̀ kan sí tí bá rẹ́ni tó bá pọ̀ approach mi gbà yẹn gan pàápàá lẹ́yìn tí mo fi prince emmanuel wọ́n ti tó mi lè bímọ o wọ́n ní gbogbo ìfun àtẹ̀dọ̀ àwọn ti lè pọ̀pọ̀ mọ́ ọ́ fún mi èyí tó wá ń jọ́ kí n mọ òbébé yẹn tó ń pè ní Graceland yẹn ọ̀kọ́tì ọ̀kọ́tì <laughs> ọ̀kọ́tì everybody ah! òun ló kọ́kọ́ fún mi ní Palodel àti Parilac <laughs> mi lè gbàgbé Palodel and Parilac ló kọ́kọ́ fún mi ó ní kí n lọ máa lò ó ló máa ń jẹ́ kéèyàn ovulate dáadáa ṣe bí kan gbàdúgbò dọ́dọ̀ lẹ́yìn after mo wá tóbi mi ì ń ṣe ẹni tó slim ra pàtà lámì like that like that but ní ni mo kàn big wá ni gbogbo ayé kẹ̀dẹ̀ dáhùn yẹn máa ní ah she's pregnant she's pregnant thank God ẹ kú kiri kan màá máa sùn bí ẹni tó lóyún bóyá pálódé yẹn náà dẹ̀ máa ń fún wọn nílùú tọ́mọ aláwọn tó ń lọ ṣe baby fatty tán máa ń fún wọn náà máa ní wọ́n máa fìlì pé wọ́n lóyún that time yẹn I was feeling I'll be sleeping kò sẹ́ni tó rí mi ṣe mọ̀ pé oorun dẹ̀ ní lára symptoms pregnancy nìyí I'll be sleeping ó lóúnjẹ particular oúnjẹ tó máa wù mí jẹ mi lóyún tí bá rìn báyìí díẹ̀ díẹ̀ bá ti rẹ̀ mí wọ́n máa kí mi àwọn ah, ọlọ́run ṣe òun my princess ọlọ́run ti bá ṣe mi mà lóyún mo tún ní bá máa ṣe period báyìí mo wá sanra mo wá dàbẹ̀ tó lóyún the creating impression palo de parilac mo wá sanra ẹyọ ibi tí mo ṣe wà títí bá sanra jù báyìí lọ tí màá jẹ pé bóyá mo máa ń mọ mo kí n jẹ kí n dédé ṣe flushing inú mi fún ara mi ṣe mọ̀ pé wọ́n ń fọṣẹ kogi má jẹ́ ń sọ̀sọ̀ kúsọ̀ lórí bíbá ẹ̀ kí àwọn èèyàn máa lọ máa try nonsense tó máa máa lọ pa wọ́n dànù a lot of things tó máa ń try pẹ̀lú àjàjà tó bá ti lè wọ́ mọ́ táwọn èèyàn bá rí ẹ náà jẹ́ pé òun ní problem àwọn tó ń solve problem wọn tó nǹkan bá àwọn tó hard more to your weight heavy weight <laughs> heavy trouble tó máa sọ ẹ di heavy load heavy weight champion of trouble àwọn ló pọ̀ jù ṣé ẹ rí wọn báyìí sìn òun náà kẹ̀lẹ̀rẹ̀ tó fún mi parila tó fún mi pálódé yẹn mfm ló ń lọ òun ni mo ní lára àwọn tí ẹ̀ẹ́ táwọn náà jọ ń ṣe abúrakadà abúrakadà ní mfm ní ẹ̀pẹ́ ńgbà yẹn ṣẹlẹ̀ mọ́ pé mfm ẹ̀pẹ́ ẹ̀mí ti èkó àánú òjò náà ti wá mi débẹ̀ ká tó lọ sí tẹ̀pẹ́ so ó ti lọ sí tẹ̀pẹ́ a tún wá mi débẹ̀ gbogbo àwọn tó bá ti wà important nínú ìjọ yẹn náà á lò wọ́n ọlọ́run kọ́ ni ò tí ì jẹ́ kó jẹ́ sìn ni wọ́n ti ní kán try láti sabotage ọ̀tá mi hmm. ọgbọ́n tí wọ́n ń lò ń gbà yẹn tán fi ń ṣèkà ni wọ́n ṣe fún mi gbà yẹn but thank God pé ọlọ́run jọ má jò já síkú ọlọ́run òjò já síkú gbà yẹn hmm. ẹni tó lọ tán ti sìn yẹn báyìí egbin ọrùn ó pupa dọ̀ràn ni àwọn tó bá pupa tán bá ti kú wọn máa ń dúdú ni tán bá ti kú tán hmm, kì í ṣe irọ́ hmm. Hmm. anyway we thank God Nigeria government mm. <laughs> Nigeria government ẹ kú ṣe o no be easy thing mm. pásítọ̀ tó máa gbàdúrà fún wèrè ò lè díjú abẹ́ ti sùn ni nàìjíríà kí tí kan máa ṣe tẹ̀lé sí náà ní bóyá lẹ́yìn ọdún tẹ bá fẹ́ lò bẹ́ẹ̀ mi ìmọ̀ye ọdún tẹ fẹ́ lò bóyá ọdún méjìlá ni bóyá ọdún mẹ́jọ mi ni ẹ máa ṣe tẹ máa ṣe lónìí tẹ máa fi yòókù sílẹ̀ fún wa gbogbo ṣèyí tó ń ṣe kó fi yòókù relé fọmọ ohun tó bá ṣe làwọn ròyìn o ṣèyí tó ń ṣe kó fi yòókù relé fọmọ nàìjíríà. Hmm, ẹni tó máa tán ṣòro bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀kan ni o wọn kò máa ṣètàn lè ṣe mẹ́nu ni. Hmm. Hmm. àwọn èèyàn Ogun State wọn ò ṣe wékìpì fún ọ̀gbẹ́ni yẹn o fún obìnrin yẹn ó dẹ̀ popular ní Nàìjíríà gan ó tún popular lórí kíní ó tún lówó gan tán lè fi ṣe kíní fún wọn náà fẹ́ ẹ̀zímù bọ́dí ẹ̀ sí owó wà lákàntì Ogun State náà dẹ̀ lè ṣe ìgbìn ọ̀run wọn ṣe wíkìpì fún ẹ lọ ẹ̀zímù bọ́dí ẹ̀ <laughs> ẹ lọ ẹ̀zímù bọ́dí ẹ̀ torí kì í ṣe muslim ara ń fún wa ó sì kìbọ̀ tí kò tí ì dìbì ṣé tí kò dẹ̀ tí ì dìke hmm. ẹ lọ ẹ̀zímù bọ́dí o kẹjẹ ká mú tó bá ti fẹ́ sí wọn kan sọ pé wo nǹkan kan ìṣeré o tó bá tún ti yá sí àwọn tó bá ti kú nàìjíríà bóyá ọkọ máa ṣe é sílẹ̀ pé gbogbo ìfun àtẹ̀dọ̀ wọn ló pé o níbàdàn wọn lẹ́nìkan náà kú níjọ́ kan báyìí kílẹ̀ tó mọ́ ìyàwó ẹ̀ náà ló sùn sí lẹ́gbẹ̀ẹ́ arúgbó tiẹ̀ làwọn yẹn báyìí wọ́n ní kílẹ̀ tó mọ́ wọ́n ní ojú ẹ̀ méjèèjì wọ́n ti yọ ṣe ni ìyàwó wa ń sọ pé bóyá kú ló yọ ojú méjèèjì o hmm. nàìjíríà ojú èèyàn kì í ṣojú adìyẹ o wọ́n yọ dètú wọ́n yọ ẹyọ kan Oríyọmí Amsat ibẹ̀ láti wò níbẹ̀ yẹn tó ń gbé wa wọ́n wá ní àwọn máa lọ ṣèwádìí kínní wọ́n ní mùsùlùmí làwọn àwọn dárí jẹni tó yọjú bóyá ẹni yẹn gan ò tí ì kú wọ́n kàn yọjú ẹ̀ ni wọ́n ti wọ́n fún pa wọn náà wọ́n dẹ̀ yọjú ẹ̀ méjèèjì nǹkan tá a rí nìyẹn o kọ́lọ́n kó gbà wá ń bẹ̀ o. Hmm. Hmm. ó ga o. jẹ́ má jẹ́ ìgbàgbé tó bá di lọ́la ká pé ó dà pé ó Dàpọ̀ Abíọ́dún wọ́n ti quiet jù lẹ́nu ọjọ́ mẹ́ta Sanwó nìkan náà máa sọ pé a máa gbọ́ Sanwó ẹ̀ ta ló tiẹ̀ máa ń pe kíní ni tó ń wà ní Sanwó kú Sanwó ẹ̀ o Sanwó gbá Sanwó orí burúkú <laughs> jẹ́ kí ó kú <laughs> Dàpọ̀ Abíọ́dún let us call Dàpọ̀ Abíọ́dún to exhume the body of Egbiorun. That Dàpọ̀ everyone dey spell it Dàpọ̀ D P O eh. àbí ọdún Abi A B I O D U N àbí Governor eh ẹ̀ Ogun State. <laughs> tó bá dọ̀la kọ́lọ̀ ṣe wá jọ̀la lọ wọ́n máa lọ a máa pè wò bóyá wọ́n lè zoom bọ́ọ̀dì yẹn tiẹ̀ kàn tiẹ̀ fi wò because àtìgbà tí ọ̀gbẹ́ni yẹn náà ti wà lórí power ó lo first tenor second tenor rèé kò tí ì sí àti gbọ́ story dé criminal dẹ̀ pọ̀ gan lókun state tán àti gbọ́ pé wọ́n ẹ̀sùn bọ́dì wọ́n pè lórúkọ wọn ò ṣe bẹ́ẹ̀ yẹn drag ẹ̀ lọ títí kí ló dé <laughs> kí ló dé Lagos state ti kọ́ ní ẹ̀ drag a sọ pé kí wọ́n bá wọn jàwọ̀ tí ẹ jẹ́ ká pọ̀ kó bá wa bẹ̀ fún torí hospital náà àmọ̀ bóyá Ògùn state hospital náà máa gbé wọn lọ ó ti yẹ yín mẹ́yẹn ẹ̀hẹ́ so Kídàpọ̀ Abíọ́dún kó bá wa exhume governor your excellency o ẹ̀hẹ́ ẹ bá wa lọ exhume body ẹ̀ lè at least tó bá ti wá rí i pé wọn ò yọ òkòkun lára ẹ̀ sí operation tó ń lò lead sí kú fún tẹ bá tiẹ̀ tètè lọ yọ́ǹsì jẹ́ ta ni ó tó bá yẹ pé irú àná lásán yẹn sí ó lè tají ẹ ti wọn lè sá ó lè tají tábẹ́rẹ́ bá ṣiṣẹ́ tán hmm, abẹ́rẹ́ operation ọlọ́run gbà wá o ọlọ́run kò ṣàánú fún wa kò fọ́n ní but you know out of nonsense dey sense you abẹ́rẹ́ sense rẹ̀ àti sense wà sense wà bẹ́ẹ̀ ìṣirọ́ hmm. open your eyes o <laughs> ká tó bá ní rìnrìn àjò ó yẹ ká mẹni tí a bá lọ apaniwà nílé apaniwà lóde o ẹ̀ṣẹ̀ ní parí o àyè ṣòro àwọn tó kọrin yẹn wọ́n ti kọ tipẹ́tipẹ́ Rẹ̀mílẹ́kún Émọ̀sì hmm, ó ga ó hmm. sọ kankan mo ti gbàgbé tá a bá rántí màá kọ sílẹ̀ a lè sọ lọ́la irú bíbá yìí ń sìn kùbẹ́ẹ̀kì ń sìn gbogbo owó tí mo fi invest mo open website wọ́n collapse ẹ̀ mo open business ń bí àsanwó àròwó ń bẹ̀ wọ́n tún gba kínní ni owó mo fi register owó lásán owó oríṣiríṣi la invest sórí business ọlọ́run kó gbà wá o ẹ ṣé gan ni ó dàbọ̀ ó dàárọ̀ o ká sùn re o wọn ò ní gba abẹ́rẹ́ ikú fún wa o wọn ò ní yọ ìfun àtẹ̀dọ́ wa o ayé wa ò ní bàjẹ́ o ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́ o ọlọ́run àṣẹgun ọ̀tá fún wa o wọn ò ní yọ bírèkì abẹ mọ́tò wa o orí wa ò ní gbàbọ̀dé o gbogbo àwọn monitoring power wọn tó tẹ̀lé ayé wa kiri tán ṣe bí ọ̀rẹ́ tó ti jẹ́ ọ̀tá ni wọ́n ẹlẹ́dàá tún wọn láṣìírí o wọn ò ní mú wa o ó dàárọ̀ love you guys ẹnìkan ṣoṣo ló kọ́mẹ̀tì bí àbí ọ̀rọ̀ mi ti sinmi wọ́n fẹ́ sọ pé wọ́n ní kí n ṣàdákẹ́ àbí mi ìdá kúkú dá sọ̀rọ̀ lọ́rọ̀ báyìí bọ̀tí eléyìí wọ́n rán mi ni láti sán wọ́n rán mi wá èmi kọ́ mo rán rà mí o mo dẹ̀ máa padà sọ́dọ̀ bàbá tó rán mi wá bẹ́ẹ̀ ni mi ní padà ń sìn wọ́n máa sọ fún iṣẹ́ tó ń rán mi ní o iṣẹ́ tá rán ikọ̀ kò ń pa ikọ̀ o ẹni tó bá bínú ẹ má bínú èyí tó bá dẹ̀ tún tó make sense létí ẹ̀ náà ẹ ṣe thank you for coming bye for now.